hello everyone welcome to Tony Talks welcome i hope you all are doing well and today's video is good so let's get right into it and uh, thank you for all my subscribers and if you are new here thank you and don't forget to hit on that um, subscribe button so that you will not miss out on our future videos thank you and please there no derogatory comments thank you Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Wait, wait. ẹni fẹ́ yíyan sí bẹ́ẹ̀ mọ́. òkè ó dàn mí ò gbọ́ kínní dáadáa ó ní ìmọ̀tara ẹni nìkan ẹ̀mí right torí ibẹ̀ ẹ mú point yẹn dání ìmọ̀tara ẹni mhm. ẹni let us start from beginning let's hear you. ok afẹ́ ajẹ afẹ́ ajẹ má fẹ́ ayé ó ti gbẹ́sẹ̀ lé ayé. Bẹ́ẹ̀ni, ẹbí Jésù, ẹbí Jésù Kristi kúrẹ́. Gbàlá Gabriel gbogbo tí wọ́n gbà fún yẹn kọ́. Ọlọ́run ọba búra inú àkáǹtì rẹ̀ ní gbogbo. Bọ̀dá bọ̀ wọ́n fi ti eyín fún yín gbà yẹn eyín yẹn báwọn ti ṣe. Eyín òun wà nílé báyìí. Eyín yẹn. Tó fẹ́ fún yín yẹn báwo lẹ ti para sí yẹn? ìyàwó. Pé lọ́jọ́ náà ẹnìkan fún fún yín mọ̀ lù. Ó wá tún wá fún ní ìgbà náà bọ̀ ìjọ wẹ́dì yín ìjọ wẹ́dì yín ìjọ lẹ́sà tí wọ́n fún ìjọ wẹ́dì yín. ó gbẹ́sẹ̀ lé donation. kúkú gbẹ́sẹ̀ lé ní. tí a rí yín pẹ̀lú ẹ̀ lọ́wọ́ yìí irú iṣẹ́ wo ni ẹ̀ ń ṣe níbi tó a ti rí yín lọ́wọ́ báyìí irú iṣẹ́ wo ni ẹ̀ ń ṣe. alábàárù ni wọ́n ti ṣe. ìjẹ́ ìjẹ́ ìjẹ́ àwọn kan bẹ ìjẹ́ àwọn kan bẹ tí wọ́n sọ fún yín pé kẹ́ ẹ ṣiṣẹ́ alábàárù yìí kẹ́ ẹ fi ba Àgbàlá Gabriel kẹ́ ẹ fi bà lórúkọ jẹ́ àbí tó wù yín gẹ́gẹ́ yẹn. ọlọ́pàá ní ìjẹta ni mo ti jẹun láti ń gbà ẹ̀ wọ́n gba donation fún yín náà donation tó dẹ̀ wà òkè ẹ̀yìn gbà ẹ̀ àkáǹtì ìyá ẹgbẹ́ house inú àkáǹtì inú àkáǹtì Àgbàlá Gabriel Mr. amíkè ìtí àwọn aṣọ ni pé ṣé é ṣe pé wọ́n ń lò yín láti gbé ẹ wo ìgbà tí ó join bàbá yẹn ẹ bó ṣe fine. amẹ́bọ ni gbogbo àwọn tó wà around yẹn okay so part ibẹ̀ yẹn mo kàn fẹ́ we listen to another one that the guy said now those words I wanted us to hold on to is what this guy said you know the good thing is it is you the man don't really need to explain too much that is Agbala ask me why already for me the fact that he built that house where he chose to build it not where this guy choose to build it ó jẹ̀bi ń bẹ̀ yẹn ná guilty alágbàgẹ́bẹ̀ guilty ń bẹ̀ níbẹ̀ yẹn. ìmọ̀tara ẹni when you collect donation for people is from the public you are accountable to the public but the way Alagba alágbàgẹ́bẹ̀ handle the money is as if the money is his own àwọn wá fi ṣoore ọlọ́run kọ̀ lọ alàgbà Gabriel ó fi ṣe kòńgẹ́ oore like when they say may we meet our destiny helper you can see that the guy said he was a car charger uh, expressway lòun ti ń ta car charger alàgbà Gabriel dẹ̀ rí also you understand ó dẹ̀ ó dẹ̀ ó dey help or ó lọ sí church alàgbà gébẹ even our daughter that we take care of here you know that she she's the the wife the mother said it that she went several times to try and link alàgbà so that she can she can get help but oh, jẹ́ kó òun rí alàgbà do you understand so that she can get help for the surgery that we sponsored on this platform hey sorry you ẹ má bínú ẹ jẹ́ kí n fi charge iná yìí ah oh god bó tiẹ̀ ṣe wá rí i gbogbo ẹ̀ ti wá fọ́ká hold on o ẹ má bínú i'm trying to connect the eh, eléyìí ni mo fẹ́ connect sí mo kàn ṣáà fọ gbogbo ẹ̀ ẹ má bínú so at this place will be bright sorry let me put this down first wait let me put it down and just connect it first. Ah, kò tiẹ̀ wá tàn ẹ wo you people ó tán nígbà tí visible díẹ̀ sí ah, appeal why you people kíní ìjábọ̀ so they are flagging it you people tiktok people tó bá ti flag kíní wọ́n ti restrict page ẹ̀ ṣe nǹkan kan i'm tired of you people jàre ọ̀rọ̀ yín ti sú mi ó jẹ́ láyín ti pọ̀ jù ẹ ṣe nǹkan ẹ̀ ní ṣe gbàs tí kíní yẹn gan bóyá rò pé mo fọyàn létí ni i'm coming jàre people àwọn ará. talk press anything ó ṣe gbọ́ gbàs báyìí ó kọ̀ ní ó kọ̀ fún mi ní restriction ni. So, uh -huh. let's increase the light. So, okay, Alagba Gabriel is guilty in that area. Now, the guy said, Imotara eni. I don't need anybody to explain that to me in Yoruba. It's called selfishness and greediness meaning as he has he raised is is as he raised money for them he's concerned about his, himself he's, he he he concern he's concerned about himself he immortality that is his selfishness greediness that's the meaning of what this man is saying here Afar afa abi kini kan Muyideen you understand that is the meaning in English selfishness and, is, and even guilt greediness meaning whatever uh, eh, Alagba Gabriel Agbala Gabriel got he centered it more on himself or his ministry as opposed to and you can see he cited the example of the monies he was giving how Agbala Gabriel Ogbesele you people may ask me do you believe this man I will say yes. And I will just say a bit of no. But I will say yes more. Because if Al Alagba Gabriel wasn't enjoying this part of raising money from the public, he, he wouldn't be doing it. We have many church, we have many pastors, we have many around. They don't come to the public to come and be begging for money and also be using it to build estates empire like that around so i will agree with him that ìmọ̀tara ẹni wà ń are you getting me the meaning of that ìmọ̀tara is selfish and all the money that he said that man your fún i believe too Alàgbà will of course tell the world that he used it to build um, the house for him. And if you notice, that was what was about to cause problem between him and Iya daughter. Bóyá kẹ́ lọ kẹ́ lọ padà wo video yẹn. And in that video, I sensed it. I when I was analyzing, if Alagba Gabriel can go and look at my video there, I prophesied. I saw vision for him. he's doing this way, going about things this way is going to earn him insults very soon. In fact, I advised him that, that he should allow whatever was donated for this year, But why not give it to the daughter and let them go? Why must they come and stay in the àgbàlá? But I want ń donate to ò jẹ́ ká rí sọ wò òun lára ẹ̀ ló ti ń bumeranki ó dẹ̀ yìí máa bumeranki dáadáa eléyìí bíntí ni kékeré ni nínú nǹkan tó wà nílẹ̀ let me continue afẹ́ ajẹ́ máfẹ́ ayó to me the meaning of that word is that yes he put himself down as the public face you know he's the influencer now coming out to beg people for money for them but He's not giving it to them so that they can use it to establish themselves. And they can use it for themselves. Afia ajẹni, yes, ó fẹ́ but ìwọ̀nba ló kọ̀ fún In the sense that how can he's building house for them, but the house, <laughs> the document of the house, everything is with him. Ẹni tó nílẹ̀, òun ló ni structure orí if they tell lawyers to go and look at all those things eh ẹni tó ní anybody that owns the land when Alagba Gabriel when when a, time will come all these people is building house for in his estate in his empire when they buy their children can inherit the place Alagba Gabriel be very sincere ẹ Asoto, Taba tá a you understand because àwọn ọmọ Alàgbà máa pàtàn pé bàbá àwọn ló nílẹ̀ ẹni tó nílẹ̀ ló ní gbogbo nǹkan tó wà lórí ẹ̀ i'm in i'm in that field so i can be very sincere with you people i can be very sincere with you people building house for people and putting them there doesn't really mean that they are the one that own the house just maybe after they dey kpai Uh, you know, in that place. It's just like you going to have house in, in Redeem Camp or going to have house in Guru Maharaji. If they build it for you and put you there, wallahi, when you die, the property is for Guru Maharaji. When you buy the properties for Jesu Oyingbo, when you kpai that's why all those people that that are, that have things the way Alagba Gabriel is going they use their money even if they use the public money not it is the church members money they use And one more wọn not the public àwọn aráàta àwọn èèyàn no to build an empire that is sorry to use the word stealing by trick pẹ̀lú ọgbọ́n ọ̀rọ̀ yẹn ò tí ì ṣe sọ́nsìn ó dọjọ́ ọ̀la. mọ́sọ̀ the that is afẹ́ ajẹ́ máfẹ́ ayó. The guy vex saute. The two teeth, if you go and look at the pictured shared of him and Alagba Gabriel, in fact, the guy looks good after they brought him they put it for his mouth àfi àjẹ nìyẹn ó ní ó that means pé ó ṣe but any to léyìn tí ò wa happy tí ò jẹ owó tí tó wá tún fún kó lè iru iru nǹkan bẹ́ẹ̀ ó ti yẹ kó ṣí ọ́fíìsì kó máa ṣe business like is charger eh, kini kan eh, kíní kan tà yẹn charger yẹn Abi kini kan charger tó ń tà yẹn ó yẹ kó ti ṣí ọ́fíìsì pẹ̀lú owó tí wọ́n fún yẹn bó jẹ́ ten million wọ́n raise kí alàgbà gbẹ́gẹ́dẹ́ yo five million kó five million fún kó lọ sí ọ́fíìsì it doesn't have to be working behind ah sorry kò yẹ kó máa gbé báàgì because if the money was raised via Alagba Agbala Gabriel's platform doesn't mean that the man Muyideen in fact to be sincere probably he met the man a Muslim maybe the guy just decide that okay poverty ló mú òun lọ tọrọ jẹ ń now they raise money for him the money should have been given to him ibẹ̀ ni afẹ́ àjẹ máfẹ́ ayó ó ti gbé yọ so àwọn náà ṣí ibì kan a máa pọ̀wó lọ not that he will not be a slave or be following him to an extent ẹ wá tún you give am wife ẹ can I ask a question with that guy you saw tẹ́ ẹ ń pè ṣé o jọ wèrè lójú yẹn ẹni tó sọ̀rọ̀ tí gbogbo ọ̀rọ̀ ẹ̀ ó ń jọra that all of you are him mad ẹ ti sọ ọlọ́run má jẹ́ ká tọrọ jẹ bí bá tọrọ jẹ lọ́wọ́ ẹ̀yin Nigerians àbùkù báyìí ló máa máa gbà ẹ̀yìn tí wọ́n bá ti ń bọ̀ láyé kó yàn dáadáa àyànmọ́ wá ní àyànmọ́ ògbóògùn irú ìtó sí alàgbà Muyideen ìsìn ọlọ́run ò ní jẹ́ wọ́n tún ní orí burúkú fẹ́ǹsìkì ò gbọ́ orí burúkú tí wọ́n bá tọrọ jẹ lọ́wọ́ àwọn Nigerians dẹ̀ ṣe máa ń fi ọ̀bọ tẹ́ máa máa fi lọ nítọ̀hún lẹ́ẹ̀ṣẹ̀ ẹ ti bẹ̀rẹ̀ ẹ̀. ẹni tó ń sọ̀rọ̀ yẹn ṣó jọ wèrè lójú yín ṣé ọ̀rọ̀ tó ń sọ yẹn ká tiẹ̀ wá ní ó parọ́ se ọ̀rọ̀ yẹn ko ni sense ó ní sẹ́ǹsì náà ibi tínú bí dé tí ọ̀rọ̀ yẹn jù dé ó mú òrùka ẹ̀ kiri mu si àpò o ni òun ti yọ ni ọwọ́ òun but òun òun wọ́n fún níyàwó ni alàgbàgbé bẹ́ẹ̀ náà ló tún fún níyàwó ìyẹn ẹ tún mú yẹn dání another part wọ́n se eyín fún ibi tínú bí dé ó fi eyin yẹn le. ó ti di kata ibi tí inú bí dé pé in the process of it they went to Oriyomi the short clips that was sent to me that I was able to understand. They asked Alagba Gabriel what happened. The part that I saw, Alagba Gabriel agreed pé òun no. Ah ṣe tiẹ̀ rí bá tiẹ̀ sọ pé ah, alàgbà Gabriel ibi what you have done is totally unfair how will you be raising money for people and you will now be using it to build house around you and be building estates around you and be doing all that around you ìyẹn yìí ń dà o how can you be flogging a man in front of his wife. You are rubbishing him. Because you begged for money for him. You begged for money for him. And people contributed. If Toria àìmọye lomi, I many people that wọ́n gbégbá bárà fún wọn torí ẹ ò bá ti gbà á àwọn èèyàn ní donate so people had a lot of empathy òun gan ní luck orí ẹ gba orí bárà ni there are some people you will come out and beg for money for them nobody will answer so you that you are, you are begging that want to see some percentage gan o kò máa waste data ẹ ni so alàgbà Muyideen that you begged for money for. In the whole story, when when two people are misbehaving, because I've heard stuff like, you know, in all these churches, you will hear they are flogging people. That's abuse can you people alàgbà Gabriel how can you be flogging an adult àgbàlagbà bẹ́ẹ̀ níwájú ọkọ ìyàwó ẹ̀ how can you people be be máa mọ owó lé lọ́wọ́ the money that was begged from the public that you people have with you you have with you ẹ máa máa múlé ìyàwó ẹ̀ ló máa máa lẹ ẹ ẹ kan you people say that is a gambler you people say that uh, he's a drug addict In that look that I saw, I do not see a drug addict. I see a man that have not eaten well. I can accept he's a gambler. I don't know. I have not. I don't know. But if they say he's a gambler, that one may be true. It may be true. Baba dear, but I want to tell tata. It may be true. I don't know how far that is. But the drug aspect is a lie. It's a narrative sent out into the world, world to defame that guy. ó lè máa ta bàbá àjẹ̀bú that may just be true i can accept i can accept that if it is true i can but that is a mad person that is not true that guy is completely sane but it is totally unacceptable to be flogging him even if he's taking home gegbo kí o máa don't you know that doing that to him in front of his wife gan bí òjẹ gbaná gan tẹ́lẹ̀ ó bẹ̀rẹ̀ sí àdèmà jẹ́. it is wrong. wọ́n ètò èèyàn mẹ́ ṣe máa ṣoore fún yàn èdè máa lọ́ṣọ́ tì í. I don't accept that. How will you be beaten? And no matter what, tell your she you have no right, however, to be beating that guy even behind his wife talk less of in front of his wife that's in slavery that's what all these places we've heard many churches doing it a sorry guru madadi people ẹ má doing it pẹ̀lẹ́ o a gbọ́ bẹ́ẹ̀ ṣe máa ń nà wọ́n náà gbà ẹ̀ tẹ́ máa fún wọn punishment ẹ̀ tún máa fún makuru e, maga makuru maga makuru maga we used to people used to go and carry their family from there that time tó máa ti ènìyàn ṣẹ̀ bóyá kò tètè jí láti ka bible àbí kinní kan wá sọ wọ́n sínú cell wá gbé wọn sí in between life ẹ máa fún yàn pọ́n nílẹ̀ ẹ máa nà nítorí kíni that is to the extreme that's no more religion ah ah that's no more religion that is out of it that's barbaric that's jungle justice. That's totally wrong. You are totally wrong. For him to say that, that means that, Agbala Gabriel, that means you are doing it to people in that your church. It is wrong. Mr. Muhyiddin, you are at wrong, you are at fault because when they gave you money and you saw that Alagba Gabriel didn't give you your money, you should have gone. You shouldn't have taken wife from them because that's your wife. I don't think she's okay mentally. Hey, but only now, ẹ̀rí tó ní òun ò kúrò ń bẹ̀ yẹn ọkọ tó fẹ́ tí wọ́n dash tí wọ́n fún yín jọ yín ó ti bínú kúrò ṣe bó yẹ kíyàwó kó tẹ̀lé ọkọ̀ ẹ̀ ni ó ní òun ò kúrò ń bẹ̀ gba ọkọ ìyàwó òun ó dẹ̀ ní right láti sọ bẹ́ẹ̀ normally ìyàwó tí orí ẹ̀ bá pé ọkọ bá let's go ó yẹ kó tẹ̀lé ọkọ ẹ̀ worst case scenario kó wá lọ máa bẹ ọkọ ẹ̀ pé jẹ́ apadà ọkọ ẹ̀ díẹ̀ ní no I don't want to live there anymore I'm subjected to ridicule kì í ṣe gbogbo èèyàn ni nǹkan tí wọ́n máa jẹ máa bayé wọn jẹ́ you can't be beating a man when he's not even married gan mo so, Ọlọ́run dáríjì mi ọ̀rọ̀ tí fẹ́ sọ yìí o kò ì bímọ fún ọ wọ́n yìí sọ pé wọ́n ní wọ́n fẹ́ to owó jọ wọ́n fẹ́ ṣe fibroid láti ìjọ tẹ́ ti dáwó fún ṣé kò yẹ kí wọ́n ti ṣe fibroid yẹn tó bá yẹ pé wọ́n ní fibroid kọ̀ọ̀kan ṣe nítorí ẹ jẹ́ aṣọ tọrọ síbi tọrọ wà ẹ you see i don't like when we like people tẹ́ bá like èèyàn ẹ má máa sọ pé ẹni báyìí ni ẹ sọ tọrọ alàgbà Gabriel ò ṣe dáadáa wo ò ṣe dáadáa ẹ jẹ́ ń sọ fún yín alàgbàgbé rẹ̀ ẹ ṣì máa tẹ́ lọ́pọ̀lọpọ̀ nínú nǹkan tẹ́ ń ṣe yìí reason is that ẹ ń ṣe ẹ̀yin ṣe pé kẹ́ fi build ibi tẹ́ wà tẹ́ bá fẹ́ máa gbowó public be accountable ẹ dẹ̀ ṣoore kẹ́ má lóṣòtì ẹ jẹ́ káwọn tí wọ́n ń fún ní owó ẹ jẹ́ kí wọ́n gbowó wọn kó máa lọ if i am you alàgbàgbé bẹ́ẹ̀ ilé tẹ́ kọ́ fún bọ̀bọ̀ yìí you are supposed to sell it to your member or you buy it. Give him his money. Let him go and buy his land somewhere else and, or go and rent home. Give him his money. You are not supposed, it, it doesn't have to necessarily be under you because the help came through you. And it's because you open your platform and you are begging for the public. Sell that house or buy it yourself because it's, all it's yours. It's only theirs temporarily until it buys. And not many of them will stay. and will come out. Benu in due course. When they realize that, ah, ah, we are actually coming here to stay with this man and we are worshiping this man. We need our freedom. They need their freedom. Helping people doesn't necessarily make them your member. That is no more charity. That is cultism. That is no more charity. Ó ti di cultism. Charity is doing things for people. Tá a dẹ̀ béèrè nǹkan kan giving even if you are begging the public to do it àwọn òyìnbó ń ṣe ń send nǹkan Africa wọn ò rí àwọn tó send ẹ̀ sí kó wá nítorí pé send gbogbo ibi táwọn send ẹ̀ sí kẹ́ni ẹ̀ ṣàbà máa worship Catholic Church kó máa lọ sí Catholic Church kó to lè gba oore that's what you are doing that's no more charity that's no more a uh, eh, foundation anything. This is cultism. And not everybody will go along with you. There are some people that are going to tell you like Alagba Idin have done. And sorry I must say to you, you need to be very careful because more disgrace will come. If Alagba Gabriel say that you are sleeping with the wife, Abi Alagba Idin says that What if you are in his shoe, won't you say the same? How can you live somewhere and your wife will say, Belo, òun kusi? kú sí? Òun ò lọ. Kò ṣe pé bímọ, kò bímọ fún alàgbà Muyideen ni o. You see, oh, uh, him, he told he told them at there that the guy woman has fibroid. Ah ah. I think I'm a bẹ̀rù Ọlọ́run náà.